àwa ní kọkùnrin náà wá sọ pé torí kan ti dìpẹ́ǹ léwu lórí òun náà máa wá lo ìgbésí ayé nílò ẹni tí ò ní jábọ̀ fẹ́nikẹ́ni lànàbì ṣe rán ọkùnrin náà létí pé lè àhàdé èyí tó dáa jù ní náà tòun ti báwọn ìyàwó yín lórí èyí tó dáa jù nínú yín èyí tó bá dáa jù sáwọn ẹ̀ gbogbo báwọn yín ṣe lè máa wá gbogbo nǹkan ẹ̀ ń bá nawọ́ sí tọwọ́ yín tó ẹ máa mọ̀ pé àdúrà àwọn ọ̀lẹ́ tọ́lọ̀ ń kó sábẹ́ àṣẹ yín òun ló ń gbà lẹ́yìn lórí táwa bá ń rò ó wípé ká dìfẹ́ǹ lọ́kùnrin buwaku a máa fẹ́ ní complete independence complete independence is detachment ìyẹn gan ló ń fọ́ family unit tọkùnrin náà bá wá ń wò ó pé ọlọ́run ti fi ẹnìkan ṣe ẹrú fóun kóun pàṣẹ wàá ni níjọ́ tínú bá bí òun gbogbo oore tọ́lọ́wọ́n bá ti léwu lọ́wọ́ lórí ẹ̀ náà lòun lè lò nílò tó wù òun tí ò bá rántí pé àdúrà àwọn wọ̀nyí ló ń gbà lóhùn náà lórí aṣíwà tó ọlọ́run ti play balance yẹn now. wọ́n wá ní wọ́lẹ́sìnà náà níbi ṣúkúr ṣúkúr lisan fahas wà ìnàmà nàkṣù máàhù ìzàhárọ̀ ṣùrù wọ̀rọ̀ àhà bẹ̀lḥayà والقيام على أموره وأمور wà òmùrì wọlẹ̀dì. wọ́n ní ọpẹ́ tá a la afẹ́kọ́bìnrin ó máa ṣe fọ́kọ ọpẹ́ àfẹnu lásán dákọ́ kì í ṣe pé ká ní àbúdẹ̀ ń tíráì ara ẹ̀ náà ni ṣùgbọ́n àfẹnudá ọpẹ́ nìkan kọ́ la fẹ́ wọ́n ní afẹ́ ọpẹ́ yẹn nínú bá a ṣe ń ṣe sí ọkùnrin kó má jẹ́ wípé ojú ríro mágbárí la fi ń pàdé ẹ̀ kó má jẹ́ pé ohun tí ó máa bà nínú jẹ́ láàmà fi pàdé gbogbo àṣẹ mímọ oore fún yẹn ó yẹ kó reflect nínú bá a ṣe ń ba lò ní àti bá a ṣe ń bá àwọn ọmọ ẹ lò àti pé àwọn ojúṣe tá à ń gbọ́ nínú ilé ká máa gbọ́ wọn tayọ̀tayọ̀ nígbọ́ ẹni tó gbà wípé ọ̀nà tóun náà fi ń ṣe ọpẹ́ fọlọ́hún ọba òun yìí tóun ṣe fún ọkùnrin yàtọ̀ sí ká máa ṣe ọpẹ́ ahọ́n nìkan. ojúṣe kẹwàá à ń tẹ̀tẹ̀ zẹ́yẹ̀ lẹ́lẹ́hu wọ́tẹ̀tẹ̀jẹ́ mẹ́lì wọ́n ní nínú ojúṣe yín ni wípé kẹ́ ẹ múra kẹ́ ẹ tọ́jú tọ́tè bẹ́ẹ̀ ni tába fẹ́ sọ bẹ́ẹ̀ fáwọn ọkọ yín nílé ọkọ yín kéèyàn múra fún ọkùnrin kì í ṣe táìmù tọkùnrin bá fẹ́ gbọ́ bùkátà nìkan ni wọ́n rìn fáàsì ìgbà tá ànábì fẹ́ ròyìn ẹni tó dáa jù náà àwọn obìnrin ó ní èyí tó ṣe pé tọkọ bá pa láṣẹ a máa gbàṣẹ anytime tójú ọkùnrin bá lọ sára ẹ̀ inú ẹ̀ á dùn pé èmi náà mo dẹ̀ ní ẹni yìí. ó túmọ̀ sí pé àfẹ́ kíṣe sí tiyín kó jọ tàwọn ìyàwó ilé kan tó jẹ́ pé tọkọ bá ti jáde lọ lẹ́yìn kí wọ́n róṣọ mọ́yà kan máa ta lúdò nu compound wọn mọ nǹkan kan tó ń jẹ́ ìtọ́jú ara fọkùnrin èèyàn máa wọ́ndà kan pé kí ló ń wọkùnrin lára ilé ìgbọ̀n tó fi ń súnmọ́ ọ kẹ́ ẹ tọ́jú ara kó yẹ pé anytime tọkùnrin bá wò yìí inú ẹ̀ náà dùn ara ẹ̀ á le ìtọ́jú ara yìí kì í ṣe time tá a fẹ́ ṣeré ọmọ nìkan rárá but time téèyàn bá fẹ́ kọkùnrin báwọn ṣeré ọmọ ìgbà yẹn ló máa dógóńgó ni ni wọ́n ṣe ní kò sí nǹkan kan tó ṣèwọ̀ fún yín láti flaunt tọkùnrin tó bá ti jẹ́ pé ibi tí ò ti sẹ́nibọ́dì tó lè máa rí nǹkan tẹ́ ń flaunt fún un ẹ wọ anything fún tó bá ti jẹ́ pé nǹkan tó máa pe ẹ̀mí ẹ̀sìn yín lára bẹ́ẹ̀ ni àwọn apáàdé máa ń fi ìtàn ìgbésí ayé umu suleif wọ́n máa ń fi ń ṣe àpèjúwe bó ṣe yẹ kóbìnrin mùsùlùmí rí wípé umu suleif ó gbọ́ ojúṣe pé ká múra dáadáa fọkùnrin ká please ọkùnrin sexually ó gbọ́ yédé level pé àṣejù fẹ́ẹ́ wọ̀ ọ́ tí kì í bá ṣe pé ànábì stamp bó ṣe ṣe afẹ́ ẹ lè sọ pé ó ṣàṣejù mo mọ̀ fáwọn kan ní ọmọ ìtàn mùsùlùmí àwa tá a bá mọ̀ ẹ jẹ́ kí n ran ilé tí ìtàn ẹ̀ òun ni ìyá anas bun malik anas bun malik sahabi tí wọ́n ní ó fara mọ́ ànábì pẹ́kípẹ́kí tó jẹ́ servant ànábì ó bí anas fún ẹnìkan malik ibùnú nàbẹ̀rẹ̀ ọkùnrin ẹ̀ wá jáde láyé ẹni tó fẹ́ ṣì kejì ẹ̀ òun ni abu tọ́lá àbútọ́láhà nígbà tábútọ́láhà fẹ́ anna tún rẹ̀ ń sọ sórí wípé ìkan nú àwọn ọmọ tí mọ́mí òun bí fún àbútọ́láhà ó jáde láyé ńjọ kan ṣùgbọ́n kí nìyẹn ẹ̀ wá ṣe torí pé ó gbọ́ ojúṣe ká dírẹ́sì obìnrin sọkùnrin ká jẹ́ kó rí nǹkan tó wù wá ká tújú ká sí ó gbọ́ yédé lẹ́bù tí mi rò pé ẹni ẹ̀gbàmpù wà tó lè bí ìtìtì ẹ̀ ó gbọ́ yédé lẹ́bù yẹn nígbà tọmọ yìí jáde láyé bàbá ẹ̀ mọ̀ kó tó jáde láyé pọ́mọ yẹn ṣàárẹ̀ ìgbà tọkùnrin yìí ń darí wọn kí ni ní obìnrin yìí ṣe ara ó gbé ìbànújẹ yẹn kúrò lójú débi pé ọkọ ẹ̀ ò ẹ suspect rárá owó oúnjẹ fún kó ṣe everything gbogbo nǹkan tó ní ọkùnrin yẹn tún padà ronú ọmọ tóun sílẹ̀ ni condition ẹ̀ ó wá ní huwal an makan ó ní ara ẹ̀ ò balẹ̀ tó bó ṣe wà ń sìn rí of course ọmọ tó sì kéèyàn tó kúrò nílé tí àwọn wa ń sọ fún ni pé ara ẹ̀ ò balẹ̀ tó bó ṣe wà ń sìn rí kí ni ẹ̀ máa gbọ́yé pé à bóyá ibà ara ẹ̀ yẹn ti gbọ̀nù ni but she was doing it for a purpose pé òun ò fẹ́ kí bànújẹ́ nǹkan tí mo fẹ́ pè é sákè àfẹ́kóbìnrin ti n tó ń dà láàmú kó gbé léjú débi pé tọkọ bá dé kíkún ní ẹ wá àfẹ́tì ojúṣe ẹ̀ tọkọ kọ́kọ́ ṣẹ̀ máa bí léèrè pé ń mú kí ló dé kó ní ah, ṣọ́ọ̀bù yín náà ní àfẹ́ kó ṣẹlẹ̀ gbogbo tó lè bá wa kò tó kọ́ ọmọ kú mọ́yàn lọ́wọ́ ọmọ kú mọ́ eléyìí lọ́wọ́ ó tọ́jú ara ó tújú ká tọkọ tó pé ọkọ ò tiẹ̀ suspect anything tọkọ fi gbọ́ bùkátà tó fẹ́ gbọ́ la rẹ̀ ìgbà tọkọ gbọ́ bùkátà tán ṣe fọ́ọ̀nì yẹn tán ó wá bí léèrè pé téèyàn bá yẹ ẹ ní nǹkan tó fẹ́ gba nǹkan ẹ̀ padà báwo ló ṣe máa fi oníṣe bóun ló ní oníga èyí tọ́lọ́run yàwó ti gbà padà o ìbínú lọkùnrin ti fò dìde wípé o ṣe ń tó tó léyìí wọn ló wá mẹ́wù wọ̀ ó lọ lé ànábì kó fẹ́ fẹjọ́ sàn ànábì ìgbà tó dé ànábì kí ànábì fi léèrè ànábì ní àràsùmùlẹ́lá àbútọ́lá ṣe é ṣe rí ọmọ èyí ó ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìròyìn míì mo fún ànábì ọmọ mi báyìí báyìí jáde láyé tí sọ àárò pé ẹ̀ka anabi sọ pé a ah, obìnrin yẹn má ṣàṣe ju o anabi ní barakallahu lẹkùnmá sí ilẹ̀ ìlẹ́tìkùnmá oorun ọmọ tẹ́ ẹ̀sùn mọ́jú yẹn a ah, ọlọ́mọba fàlùbáríkà sí wàláhì ọlọ́ọ̀dẹ fàlùbáríkà sí abdullahi ọmọ abutọ́lá ọmọ tí wọ́n sun ẹ̀ mọ́jú ọjọ́ yẹn tá anabi tó ṣàdúrà kọ́lọ́ ń ṣe lálàlùbáríkà sọ̀hábì kan ròyìn ẹ̀ ó ní ọmọ mẹ́sàn-án lóní ó ní kò sí kan náà mẹ́sàn-án tí ò nǹkan táwọn fi yan gọ̀ǹgbà tí wọ́n nìyẹn of course náà bá fẹ́ yan gọ̀ǹsì wọ́n lọ́mọ kan wà ní toronto ìkan wà ní oxford ìkan ṣẹ̀dárí cambridge ni à ń lé visa kan yòókù ẹ̀ máa bá àfàdúrà àti kọ́lọ́njó bọ́ sí i standard ti yàtọ̀ wọláhì alìjẹ́nà táwọn ọdẹ fẹ́ wọ̀ làwọn náà fẹ́ wọ̀ tó báwọn obìnrin wọn ṣe rí afẹ́táwa náà mọ̀ ọ́ tó ẹ má kó àkólé kan problem débi pé ojúṣe yín sọkọ máa sọ́fà ọjà ayé tá a wá ná ọjà kó dùn lénìí kó kan lọ́la ni ṣùgbọ́n tọ́lọ́n bá ti fi ẹ̀sìn tẹ́lẹ̀ ẹ̀kùn fún gbogbo ohun tó lè máa bá a kò ní í gbé léjú débi pé a wá gbàgbé ojúṣe ẹ̀ tọ́lọ́run ọba tó ojúṣe tá à ń sọ yìí ọkọ̀ọ̀kọ́ lẹ̀ ń ṣe é fún ọlọ́run ọba lẹ̀ ń ṣe é fún ọlọ́run ò dẹ̀ bùkátẹ̀ ó ń tọ́jú ẹlẹ́dẹ̀ yìí ni tó ibi tẹ́ ẹ fẹ́ wà láìjẹ́ náà bẹ́ẹ̀ ṣe fẹ́ kó kíláàsì tó àwọn nǹkan tá à ń sọ yìí lẹ máa fi rà á àwọn gbọ́yé wọ́n dẹ̀ fi ń rà á. so wọ́n ní kóbìnrin múra fún ọkọ gbogbo nǹkan tá a bá ń pè ní ìwọ̀kuwọ̀ ìwọ̀kuwọ̀ tá à ń sọ ìwọ̀kuwọ̀ fẹ́ni tó wọ́ wá síta là ń sọ fún ọkọ ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ o whatever it is kọkùnrin yìí kẹ́ni ẹ̀ lè wà lára ìyàwó ara dáadáa ni ojúṣe ni. nọmba eleven àfẹ́ kí títà tọ́lọ́run bá ti àdánwò kan ọkọ ẹ̀ nípa àìlèṣe ojúṣe tóun wá ní ó da òun fẹ́ ṣe é àfẹ́ kó wá dì í mú kó máa wá fi sọ̀rọ̀ sí ọkọ yìí torí pé nǹkan tó ń ṣe yẹn àwa gbọ́yé sí pé sádàkọ̀ ni àyẹ́bẹ̀ẹ̀kọ́ ọlọ́run dẹ́kì wá ń lọ ó ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ìyá ayọ̀lẹ́dẹ́ náà amẹnu látúbùtẹ̀lú fọdùkọ́tìkún ná fọdùkọ́tìkún bilmẹ́ni wọ́n àdá ẹ má fi èrè gún ẹ má fi balada sọ́dọ̀kọ̀tẹ̀ bá ti ṣe jẹ́ lóòótọ́ bẹ́ẹ̀ ṣe máa ń pe àwọn ọkùnrin atọ́ni sùúrù ni wọ́n ṣùgbọ́n tẹ́yìn bá fẹ́ ṣe é tẹ́ ẹ̀ bá ti gbàgbé pé ọkùnrin kọ́lẹ̀ ń ṣe fún ọlọ́run lẹ́ ń ṣe fún ìjọ tó bá gbé ìjọkùnrin dé ẹ máwọn ajẹ́kójẹ́ ní bá ti ń ba yín bíìrì ládẹ́ lẹ máa wá fi àìmọ́ṣe kékeré lẹ máa wá fi dáwó pẹ̀lú pé kẹ́ ẹ máa wá ran létí gbogbo dáadáa tẹ́ ti ṣe fún àfẹ́ bẹ́ẹ̀ ẹ dákun torí ọlọ́run sọ́dọ́kọ̀ ni ẹni bá ṣe é kó ṣe ní ṣe ní tóun ṣe pamọ́ láàrin òun àtọ́lọ́run ọba tó ká máa wá kà pé mo ṣe báyìí mo ṣe báyìí tó bá ní mi ìwúlò fún ẹ ó dáa rántí mo ṣe báyìí mo ṣe báyìí látòṣù báyìí tó ti fowó sílẹ̀ nulẹ̀ mọ́ wọ́láhì ní tọ́lọ́run sọ fún wa ní pé látó ẹ má bala dáadáa tẹ ẹ ti ṣe jẹ pẹ̀lú ìrègùn ó túmọ̀ sí pé ìrègùn máa ń jẹ ládàá ṣẹ́ ẹ̀rẹ́ ni ẹ̀yin á máa ṣí pé ti ṣe síwájú ọlọ́run tábà dẹ̀ débẹ̀ ẹ̀ ní bá nǹkan di ẹ̀ mọ́ ó dẹ̀ ní ṣé kí n sọ tálíkà fún yín ó ní tálíkà kọ́ lẹ́ni tí ò lówó lọ́wọ́ tálíkà lẹ́ni tó rò pé dáadáa òun ti pọ̀ wájú ọlọ́run á wá débẹ̀ kò ní bá nǹkan kan tó ó dọwọ́ nítorí tọ́lọ́run ọba náà nọmba twelve. أن ترضى باليسير وتقنع به ولا تكلفه فوق طاقته wọ́n ní nínú nǹkan tá a fẹ́ òun náà ni pé kó jẹ́ ọba bá fún ọkọ bó ṣe lè wù kó kéré mọ́ kó jẹ́ pé òun náà ni ọkùnrin yìí lè rí kó jẹ́ kó tó òun kó gbà ọba ń dá látara ètò ọ̀nà àrísìkì tó ń pèsè fáwọn ṣùgbọ́n lópin ìgbà tárísìkì bá ti ń jẹ́ halal ká máa rántí pé báwọn kan ṣe jù wá lọ làwọn kan ò tó wa kò ká adjust sí condition tọ́lọ́wọ́n bá bá kọ mọ́ àwọn ọkọ̀ wa nígbà tí kì í bá ti ṣe kó yọ̀ lẹ torí ńgbà míì àwọn ọmú tẹ́yìn sọ pé ẹ délé wọn ẹ rí i pé ní ilẹ̀ kan ni wọ́n ń parí odidi tán màálù àwọn tẹ́yìn sọ yìí iru tọkọ ẹ ti ń mówó wálé ẹ̀yin ò mọ́ gbogbo brọ́dà ló ní irungbọ̀n lóòótọ́ bọ̀ kì í ṣe gbogbo àlà ń ṣọ́ ààlà ọlọ́run ọba bó ṣe ẹ̀ka ṣọ lẹ́nu iṣẹ́ fi ọlọ́run ọba búra ẹ lè wo pé dìgírì ló ní lọ́wọ́ dìgírì ẹlòmíràn lọ́wọ́ bẹ́ẹ̀ ni ṣé sálárì tẹ́lẹ̀yìn ń gbà lélẹ́yìn ń gbà tó bá tẹ̀ ẹ̀jọ́ fíìs kan náà ni wọ́n ti ń ṣiṣẹ́ ọgbọ́n ọba ni mo ọmọ kan hajj nígbà tí gbogbo wa múra àti máa bọ̀ ńlé ó wá pè mí sẹ́gbẹ̀ẹ́ ó ní òun bàjẹ́ mo ní kí ló dé ó ní òun ń wo pé pẹ̀lú gbogbo wa àti tóun gbọ́n bí over the past three four weeks inú òun ń dùn bí ìgbà tá a bá ní wọ́n ti fóun certificate àjẹ́nà ni ó ní but nínú wa àti tí wọ́n ń ṣe fún wa bá ṣe múra lé ní pé tó tẹ́ bá délé ẹ ṣọ́ra fáwọn nǹkan tó máa ba hajj yìí jẹ́ o ó lẹ́nu òun kan làgàrà lọ sí ọ́fíìsì òun ni torí pé lọ́fíìsì accountant ni accountant tó sì jẹ́ àwọn ọ̀gá ẹ̀ tó ọ̀sẹ̀ yìí pé gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú owó ọwọ́ àfa ni wọ́n ń tọ́jú ẹ̀ sí. tó bá fẹ́ ṣàṣe má ṣe of course pẹ̀lú permission àfa náà ni èyí tí wọ́n fẹ́ pín ọwọ́ àfa náà wọ́n ti máa gbà á. nǹkan tó máa kọ tó máa kọ́ bá àwọn bọ́n ṣe pín in ṣe pé ó yàtọ̀ fún nǹkan tí wọ́n lò ó fún ọ̀tọ̀ ni tí gọ́ọ̀mẹ̀ ní kọ́ lò ó fún àfa àlàkáńtàn tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ kò dẹ̀ tó sọ pé òun ò gbà tọ́wọ́ gẹ́ ẹ̀ ni wọ́n jẹ́ òun ló mọ nǹkan tó máa kọ tó máa kọ́bà wọn tó ó ní gbogbo eléyìí lòun rò tọ́fíìsì yóò ṣe é ti sílẹ̀ ni iṣẹ́ òun wá dà tó irú èrò yìí ó kún orí brọ́dà yìí ọkọ̀ ìmọ̀ràn táwọn afáàfún náà ni pé kó gbìyànjú láti má pẹ̀lú ọ́fíìsì yẹn but ẹni tó sọ tiẹ̀ nìyẹn náà àìmọye ni ò sọ tiẹ̀ tó jẹ́ pé ibi tí wọ́n pin sí irú àwọn owó bẹ́ẹ̀ yẹn lọ̀pọ̀lọpọ̀ wọ́n fi ń ra mọ́tò ni wọ́n fi ń ṣara rere kí ń mú kan wá worú ẹni yìí sìn kó máa wá bá ọkọ ti ẹ̀já yìí pé dìgírì tó ń lòun náà ní gọ́ọ̀mẹ̀ntì ọ̀fìn tó ti ń ṣiṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì ọ̀fìn tó náà ti ń ṣiṣẹ́ kí ló dé àáfàá tẹ̀yìn yahun tó yìí so wọ́n bẹ̀ yí pé ẹ dákun ẹ adjust sí level nǹkan tí ọkọ bá mú wálé tó bá jẹ́ halal ẹ kàn máa rántí nǹkan kan wípé transit camp níbi ìjẹfà wa ó wù wá kára dẹ̀ wá tọ́lọ́hún bá ní kára dídẹ̀ ó gbọ̀nà halal wa ṣùgbọ́n tó bá jẹ́ pọ́nà haram ló kù tí a fi wá ká jẹ́ káwọn ọkọ̀ sọ́kùnrin àmọ̀ ìpè rárá afẹ́lẹ́ áfírà láti láfẹ́ ṣe súnà àwa nítorí pa afẹ́ gbádùn ayé ká wá rìn nírìn tí áfírà yẹn fi ní dùn mọ́ wa ẹ dákun tó lọ lọ́hùn ká mú sòrò. nọmba thirteen wọ́n ní àyà tó tẹ̀ ń ṣàlàyé ọ̀rọ̀ tá à ń sọ yìí nínú túrọ́tùlà uh, àtọ̀láàkù gbàtọ́lọ̀ ń pa àwọn ọkùnrin láṣẹ bí wọ́n ti fẹ́ kí wọ́n náwó fún yín ó ní lè yóò ti kú sáàtì mi sáàtì yìí wọ́n máa ń kúndìrà alẹ́ ìrírí gbówó pẹ̀lú yóò ń fẹ́ ní ma àtàwùlà. àwọn tọ́lọ̀ ń bá kẹ́nu àwọn brothers a fẹ́ kí wọ́n náwó fáwọn ìyàwó wọn nínú tọ́lọ̀ ọba ṣe ní halal. brother ò gbọ́dọ̀ sọ yí pé well òun tó ń gba two point something million. Uh, after all nílé àwọn kan five hundred naira péré ni wọ́n fi ń pè bẹ̀ so táwọn ìyàwó tòun náà bá béèrè five hundred naira ni òun máa fi lé wọn lọ́wọ́ rárá lèyún sàǹtì ẹni tọ́lọ́run bá fara dẹ̀ kó jẹ́ káwọn ará ilé ẹ̀ mọ̀ pé ọlọ́run fara dẹ̀ wọn nǹkan tá a fẹ́ nìyẹn kó má wò pé àìmọye umu ni wọ́n gán bọ́ọ̀sì tíyàwó tòun bá ń béèrè ẹni tó wọn ọlọ́run bá wá ṣe àrùsìkí ẹ̀ níwọ̀nba nínú ìwọ̀nba tó ní ẹ̀ náà ni kò ti ná inú ìwọ̀nba ẹ̀ náà ni káwa náà ti máa bá wọn yí ká mọ kọ̀ǹdíṣàn yẹn fún wọn. now allah tafa alamayu omihi wọ́yọ̀ dìbòho wọ́n ló dọwọ́ yín àwọn kan wà tó yẹ kẹ́ ẹ máa bá jowú ẹ̀dẹ̀ kí n bá wọn jowú àwọn táyé lẹ máa ń bá jowú ẹ máa wá gbọ́ ànábì ni ẹ sọ́ra fún nǹkan tí a máa bí àwọn ọkọ̀ yín nínú ó nítorí pé kò sígbà kan kíyàwó ọkùnrin kan láyé yìí tó jẹ́ mùsùlùmí onígbàgbọ́ òdodo tí ń bá ń tí ń wá ìbínú ẹ̀ tó ń ṣe nǹkan tó máa bí inú ó ní arábìnrin kan wà tí ó máa sọ fún pé subhanallah látòzí ọ̀tẹ́lẹ̀kìlá ọlọ́run bá mi bínú sí i bó ṣe ń mú ọkọ ẹ̀ bínú yìí torí pé kí ni ó ní á ní látò má bí nínú má fi tí ò tọ́ kàn án fa iná máa hùwà dẹ́kìlù ìrìnlẹ̀ tí àwa tá a ní à ń retí ẹ̀ lọ́hùn ó ní kan náà àwọn obìnrin tọ́lọ́wọ́n bá dá fún ọkùnrin kọ̀ọ̀kan láti jẹ́ náà á máa sọrú eléyìí pé ìwọ ọlọ́run ẹlẹ́hàá ẹ̀ tún ti ń mu bínú o ó tún ti ń bà á nú jẹ́ ìwọ ọlọ́run bá wa bínú sí ẹlẹ́hàá yìí a máa wá sọ pé ẹlẹ́hàá ṣe mú ìwọ kọ́ ló ní ó kàn yà sọ́dọ̀ ẹ̀ ni tó túmọ̀ sí pé ó dá wọn lójú wípé àlùjẹ́nà táwọn wà àwọn ń retí bírọ́dà ẹ̀yin ló kù kẹ́yìn ṣiṣẹ́ pé kẹ́ ní làlùjẹ́nà ẹ̀yin tí kì í ṣe tiyín kò tí ì sátìn pé tiyín ni but ó sátìn pé tòun ni ló ṣe ń sọ pé kí làbọ̀rọ̀ máa bá mi fòrú ẹ̀ kì í ṣe tiẹ̀ ní but àwa ń bẹ ọlọ́run ọba yìí pé táwa náà bá dọ̀hùn káwa náà wà nù ẹni tó láṣẹ lórí ẹ bóun ṣe láṣẹ lórí ẹ ohun tá a máa fi láṣẹ lórí ẹ náà ni pé kárọ̀ fọlọ́hún ọba wàláhì so ní máa wá ìbínú wọn níwàá pé kí ló lè ṣe itú wo ló lè pa a fi ń mú ọ̀rọ̀ ara wa difficult ìfẹ́ni tó bá yé la ṣe ń sọ pé ẹni tí ò bá fi àníyàn ìbádà handle marriage ẹ̀ wàláhì kò sí bó ṣe fẹ́ pass kò sí bó ṣe fẹ́ pass number fourteen. أن تحسن معاملة والديه وأقاربه afẹ́kọ́bìnrin rẹ̀ kó ṣe dáadáa sáwọn nílẹ̀ wa ń bí àwọn ẹbí ọkọ ò máa la o bẹ́ẹ̀ ni a ń bọ̀ wá kà á a máa débẹ̀ lágbára ọlọ́run ẹbí ọkọ ní ó láwọn nǹkan kan tó jẹ́ tọ̀ yín tí ò yẹ kí ọkọ bá yín ná ọkùnrin tó bá kéwú tó máa là òun ló máa jẹ́ kí fámìlì ẹ̀ mọ̀ pé a ah, èyí tẹ ní kíyàwó òun ṣe yìí ẹ dákun ẹ̀ yọ̀ǹda ẹ̀ ẹ̀yin lè má lè fún wọn létí àwọn nǹkan míì tí wọ́n á béèrè àwọn ọkọ yín lè ẹ̀kan bá yín ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún wọn ṣùgbọ́n ní nǹkan tá a fẹ́ pé kí ọ̀pọ̀lọpọ̀ akákọ́kọ́ há dànù lórí wípé àwọn fámìlì ọkọ ọ̀tá ni wọ́n wọ́n gbé tẹ́lómi ìwá láti ilé wọn ni wọ́n gbé tilẹ́mi wá láti ilé wọn ni pé kò sí bó ṣe lè ṣe tó o ò lè dán fámìlì ọkọ kí dẹ̀ ní reason torí pé mọ́mì náà ò dán fámìlì ọkọ ní fámìlì dájú ẹ̀ so wọ́n ti gbé sí wa lẹ́yìn pé kò sí bó ṣe lè ṣe tó fámìlì ọkọ ò lè ẹ̀bà láìkẹ́ ìwọ náà má ti ẹ̀rí ti fún wọn láìkẹ́ sẹ́ni tó bá gbérú àdìsọ́kàn yẹn wá sílé ọkọ kì í ṣèpè kò lè rí ọ̀nà àwọn fámìlì ọkọ ṣùgbọ́n káwa try pé bó ṣe lè wù káàárín fámìlì dádì wa àtìyàwó orí àwa ń lọ nílọ pé ohun tí mọ́mí ò mọ̀ àwa mọ̀ ẹ̀sìn ọlọ́run ọba afẹ́sìn lọ́run lára ọkọ afẹ́sìn lọ́run lára fámílì ẹ̀ ẹni máa ṣe léyìí á ní àtẹ̀mọ́ra tó pọ̀ torí pé kí ni bẹ́sìn ò ṣe yáwọn pẹ́rẹ́ǹtì tiwa ẹ̀sìn ò yáwọn pẹ́rẹ́ǹtì brọ́dà náà àwọn náà ti ní oríṣiríṣi èrò jẹ́lọ́sì wà ń bẹ̀ láàyè ọ̀tọ̀ torí pé ohun tí wọ́n ṣe fáwọn ọmọ wọn fẹ́ máa ṣe fúnyàwó ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ mọ́mì mi ìfẹ́ kó máa dà mi ìfẹ́ kó máa dààmú kó máa fi bọ́kẹ́ẹ̀dì pọn mi àdúgbò kiri omi agboolé nìkan kan omi gbogbo street ìyá wa pọn gbà tó ṣẹ̀ wọlé ọkọ ni á pọn tilé ọkọ ẹ̀ wọ́n á sọ tilé ọ̀kan fún un pé àwọn rí ilé ìkópọnmi fún wọn tó bá ń ṣènáwó ó lè tó kó ọ̀nà mẹ́wàá tó máa lọ fi báàfù lómi wá gbogbo ìyẹn ẹ̀yin ò bó turu ẹ̀ tó ìyá tí kì í ṣe kó gbẹ́sìn yìí ọ̀rẹ́dì ó ti wò fún wọn tí ń kẹyìn lákẹ́bàjẹ́ wọ́n tún wá ní kẹ́yìn jókòó sílé àwọn ìyá yìí ń kiri ọjà ni èyí tó pọ̀ nínú owó tí wọ́n ń pa orí àwọn ọmọ yìí náà náà àwọn ọkọ tí ní kẹ́yìn jókòó sílé twenty four hours ni tẹ bá fẹ́ ra pátá ẹ fẹ́ tẹ́wọ́ gbà ẹ fẹ́ ra magi ẹ fẹ́ àwọn ìyá yìí ń wò wípé àti ah, ah, ló dé àwọn ọmọ àwọn òní lákòjọ so they have enough reasons to be envious ṣùgbọ́n àwọn reasons yẹn reasons tí ò bá ṣẹlẹ̀ ọlọ́run ọba mu ni ọkùnrin ló máa wá ṣàlàyé fún wọn pé mọ́mì wàláì kódà owó magi kan ní tí ò tó magi kan tó bá tẹ́wọ́ gbà ẹ̀ tó ẹ̀ tẹ́wọ́ gbà á tí ò bá sí àwa la máa ṣàlàyé pé kò tí ì sì ṣùgbọ́n ní tọ́lọ́wọ́ bá sọ pé dójú ṣe ta ń láti gbọ́ lórí wọn lélẹ́yìí. tó nǹkan tí mò ń sọ rèé àwọn ní enough reasons láti fẹ́ nv yín àwọn ọkọ wa ni ó wàá ṣàlàyé fún wọn pé ààlà rèé nǹkan báyìí tẹ́ ẹ fẹ́ káwọn ìyàwó wa ṣe kò bá ṣẹ̀rí ọlọ́run ọba mu ṣùgbọ́n káwa wà ever ready láti expand igbá àyà fún wọn pé àìmọ́ ṣe wọ́n yẹn ká fi àgbọ́yé ẹ̀sìn ká fi pàdé ẹ̀ àtàwọn òbí ẹ̀ àtàwọn relations ẹ̀ wọ́n lè fẹ́ máa béèrè nǹkan kan ní béèrè pé àá ṣe báwọn làwọn lọ́mọ àwọn tíṣẹ̀rí ẹ̀ ò yọ̀ǹda fún wọn ẹ jẹ́ kí ọkọ yín máa dá wọn lóhùn lórí àwọn nǹkan wọ̀nyẹn la ṣe ní ẹni tó bá lọ́kọ tọkọ ẹ̀ ò bá mọ kéwú tí wọ́n gbà níyànjú kó máa jókòó táwọn àfa ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ ojúṣe tó yẹ kó máa ṣe láàrin òun àti fámílì ẹ̀ á máa gbọ́ yé látara kó ń jókòó táwọn àfa téèyàn bá mọ kéwú tó wá lọ fẹ́ ọkùnrin tí ò mọ kéwú tí kì í jókòó táwọn àbá àwọn aspect yìí ó máa ṣòro fún láti ṣe púpọ̀ tó ti yé tó a fẹ́ kóbìnrin jẹ́ ìfúnlọ́wọ́ dáadáa láti so ọkọ ẹ̀ pọ̀ mọ́ ẹbí ọkọ ẹ má jẹ́ obìnrin tí a máa lé ọkọ lára fámílì pé èyí ò ń wà láàrin fámílì kó soríire èyí ò ń kó fámílì mọ́ra kí nǹkan ẹ̀ ó kún kí nǹkan ẹ̀ ó ní kó opposite yẹn lẹ̀sìn ọlọ́run ọba sọ ànábì yẹn ẹni tó bá fẹ́ kọ́lọ́run ọba ó sọ adébìtì òun dé púpọ̀ ó ní kó máa ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí ẹ̀ tó jẹ́ ní máa rán létí pé wọ́n ní ká ṣe dáadáa sí mọ̀lẹ́bí ni ká so òun àti fámìlì ẹ̀ pọ̀ ara nǹkan tá a fẹ́ kóbìnrin mùsùlùmí ṣe lélẹ́yìí wọ́n wá ní antahurita number fifteen antahurita alal hayati ma'ahu wala tatlubu tọ́lá pẹ̀lẹ́ rẹ́ẹ̀rì sábàbí ṣẹ̀rẹ̀ yìí kóbìnrin jẹ́ni tó ń sojú kòkòrò wípé ọkọ tó ń fẹ́ yìí òun fẹ́ wà ní ẹ̀ tí kú á fi yà wọ́n ni. àfẹ́ kóbìnrin mùsùlùmí máa jẹ́ni tó ń ka ọjọ́ wípé nǹkan báyìí ni mo fẹ́ achieve nílé ẹ̀ tí n bá ti achieve ẹ̀ tán mo bá tèmi lọ nìyẹn. ó lè strange wípé àwọn obìnrin kan ń plan bẹ́ẹ̀ àwọn tí máa fẹ́ olówó nítorí owó ẹ̀ níjọ́ tí mo gbọ́ àlàyé yèmí gan lanu obìnrin rẹ̀ ló ń ṣàlàyé yìí fún mi ó ní láyé ìgbà kan obìnrin máa ń ní lẹ́mìí pé tóun bá fẹ́ ọkọ kan tó bá jẹ́ tálíkà náà ló máa fi gbogbo ìgbésí ayé ẹ̀ jẹ́ orí gbogbo òun nìyẹn tó tó bá bímọ kan síbí tó bí kan síbí tó bí kan síbòmíì kò ṣeé ṣe kẹ́nìkan náà mẹ́tẹ̀ẹ̀ta má lò ó lọ́wọ́ tó ibikíbi tọ́lọ́mùbá ti ní kówó wà ó ṣe oríire láti bẹ̀ àwa ò gbọ́dọ̀ plan life tiwa bẹ́ẹ̀ ẹnìkan tá a bá fẹ́ fẹ́ ká nífẹ̀ẹ́ pé ẹni yìí la máa bá lo tó ìgbésí ayé wa ni wọ́n ṣe ní káwò dáadáa kó sì má jẹ́ pé tọ́rọ́ kọ́bọ̀ tó kú lọ́wọ́ pé atẹ́gùn lè fẹ́ dànù kárí pé ẹ̀sìn ẹ̀ yanjú ìwà ẹ̀ dáa kódà tí ò bá ìtì ní ó kéré nu iṣẹ́ ọlọ́run ọba ọlọ́run lè sìn ẹ́ wá fi kún bọ́ ká má pé ká má wàá tọrọ tọ̀láàp tí kì í bá ṣe pé nǹkan tó sún wa débi tọ̀láàp yẹn á ohun tí ò ṣe kò ṣe é dọ́gbọ́n sí ni torí pé nígbà táwọn ẹbí ń ròyìn àwọn obìnrin tó máa ń béèrè tọ̀láàp ó ní gbogbo obìnrin tó bá ń sọ pé kọ́kọ́ òun fún un sílẹ̀ nínú máa bá àt tí kì í dẹ́ ṣe pé ohun tó fún débẹ̀ á ohun tí ò ní ọgbọ́n téèyàn dá sí ni ó ní fáhàrá múnà àléyá raihatu janna ọlọ́run ọba ṣe àlùjẹ́nà léèwọ̀ fún obìnrin bẹ́ẹ̀ tóbìnrin bá tọrọ kọkùnrin tún un sílẹ̀ látara nǹkan tí ò tó ìdí ó lọ́lọ́run ọba ṣe àlùjẹ́nà léèwọ̀ fún. nọmba sixteen antakuda aleyhi iramat arbaata ashurin wa ashura eléyìí ni the last one tó jẹ́ ojúṣe obìnrin sí ọkọ a máa wá bọ́ síbi ojúṣe ọkọ sí obìnrin wọ́n ní last one ni pé tó bá jáde láyé àtúnjẹ ní ojúṣe kan ojúṣe yẹn ni pé ká ṣe kí ni o ká ṣopó opó oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá nínú opó yẹn kí ni ká ṣe kí ni ká má ṣe àti ìyẹ́wò rí tá a bá parí ọ̀rọ̀ marriage ó ṣeé ṣe ká tún gbàgbẹ́ kọjá lẹ́ẹ̀kan sí i oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá yẹn obìnrin yẹn ò gbọ́dọ̀ lọ́kọ míì kódà gan kò gbọ́dọ̀ gba proposal á fìdí mọ́nú ilé láti banújẹ́ lórí ọkùnrin yẹn náà ṣùgbọ́n bí banújẹ́ yẹn a ní mo tayọ bí sẹ̀rẹ̀ ọlọ́run ṣe ní ká ṣe é kò mí ìpè ká má wẹ̀ kò mí ìpè ká má wọṣọ a máa wọṣọ àwọn aṣọ tó ń pèèyàn sára nìkan là ní wọ̀ tóṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá rẹ̀ fi máa pé inshallah ta'ala tá a bá dé abala kí ni wọ́n ní ká ṣe nínú ìdá báwo la ṣe máa ṣe àmàfọ̀síọ́wẹ́ tó ojúṣe tí a jẹ ọkùnrin gbẹ̀yìn òun náà nìyẹn wọ́n wá ní ohun tó wá kù ń sìn òun náà ni kókó òzòzòjá àlàzòjìhà àwọn ẹ̀tọ́ tẹ̀yìn ní lórí àwọn ọkọ̀ yìí wọ́n wá ní a pín àwọn ẹ̀tọ́ yìí sí ìpín méjì àwọn kan ẹ̀tọ́ tí ó ní í ṣe pẹ̀lú owó ni owó lọkùnrin fi ń gbọ́ àwọn kan dẹ̀ wà ẹ̀tọ́ tí ò ní í ṣe pẹ̀lú owó ni owó kọ́nà máa fi gbọ́ akọ́kọ́ ń tẹ́ ọkùnrin òun ni hukmu lẹ́ṣọ́ra máa zọ òjà kí ìbágbépọ̀ ọkùnrin pẹ̀lú ìyàwó ẹ̀ kó wà cheerful kọkùnrin má jẹni tí a máa rojú má gbárí all the time tíyàwó ẹ ò ní rẹ́rìn lẹ́nu ẹ̀. ó pàtàkì tẹ́rí pọ́ìntì yìí ó pàtàkì débi pé òun ló máa ń decide whether a marriage is happy or unhappy. yàtọ̀ sí pé wọ́n rówó náà wọ́n rówó náà obìnrin máa ń wà ń lé olówó tí àdè máa sunkún ẹni tí ni tí ò ró lówó bíi ti ẹ̀fẹ́ a máa pé kí ló tún ń béèrè wọ́n ra mọ́tò tí ń dínà ọ́ mọ́tò náà fi ń ra foodstuff àtinú freezer fún kí ló tún ń béèrè á lóun companionship torí ọkọ̀ ò ráyè pé kó jókòó ìṣẹ́jú márùn-ún ìbátan tó ti wà pẹ̀lú ẹ̀ àwọn nǹkan tí ò tẹ lọ́rùn tí ò tẹ lọ́rùn ló ń pàkíyèsí sí eléyìí ṣe rí báyìí kò ṣe ṣe léyìí kò sígbà kan tóbìnrin yìí fi ń fi free pẹ̀lọ́kọ ẹ̀ pé kán jọ ṣàwàdà pé wọ́n jọ ń wo nǹkan kan lórí tẹ́lì ni kán jọ ṣàwàdà kò sí opportunity ru eléyìí so marriage yẹn ó rí díìsì obìnrin sí pé ó ní ìdí nǹkan kan tá a bá ti rà á fún un kí ló tún béèrè mọ́ kò sí nǹkan kan wọ́n wá ní hosnul ishra ká fi dáadáa bá obìnrin lò pọ̀ ó yú obìnrin di gbogbo nǹkan táwọn ọkùnrin máa ń rò pé táwọn bá ti provide ọkùnrin ò tún ní request míì mọ́ lọ. adẹ̀fún ilé example ni irú ẹ̀ pé téèyàn bá wo age difference tó wà láàrin rasulillah sallallahu alayhi wa sallam àti aisha èèyàn á wọ́ndà pé báwo ni aisha ṣe fẹ́ rí happiness lábẹ́ ọkùnrin tí age gap tó wà láàrin wọn tó yìí ṣùgbọ́n kẹ́lẹ́ wàá mọ̀ yìí pé òjíṣẹ́ ńlá dá nǹkan tẹ́yìn ò dámọ̀ ó bi aisha léèrè wọ́n ní aisha ń ròyìn arábìnrin kan wọ́n ń ni ní umu zara ẹ ti gbọ́ hadith yẹn rí umu zara ó lóun wà lágbóòbí tí àwọn obìnrin ti ń ròyìn ọkọ wọn eléyìí ròyìn ọkọ ẹ pé a òun ò rò ọkùnrin kan ti da tọkọ tòun tòun ròyìn tiẹ̀ nígbà tí umu zara máa sọ tiẹ̀ aisha ní òun ò rò tún fi àǹfààní fún kan láti gbogbo dáadáa tí wọn máa ń yìn má dìtú kọkùnrin lé pátá ni umu zara fi ròyìn ọkọ ẹ ìgbà tó sọ tán ẹmọ tá ànábì sọ ànábì ni aisha sẹ́mi jọ àbú zara hàn sẹgbẹ́ pẹ́sàn ẹ̀yẹ kóbìnrin máa ròyìn ọkọ ẹ pé àbú yìí so nice ever cheerful tó bá dé báyìí á bá mi ṣeré á bá ọmọ ṣeré tójú àbú bá fi máa kóró á àní bó ṣe rí ara dáadáa ni. ó rówó kò ní í ṣe pẹ̀lú eléyìí so kọkùnrin wà tíẹ́fù kó lè pàyàwó ẹ̀ lẹ́rìn-ín ní ẹ̀ nǹkan tó ṣe pàtàkì gan ni tó ń gbà tí ẹnìkan wá ń ròyìn ọkọ ẹ̀ bẹ́ẹ̀ aisha wá pík yẹn ó wá ń sọ fún ńlá pé a ah, ó mú zara a máa ròyìn ọkọ o sẹ́mọ̀ as a human being a máa rò pé a ah, tí aisha fi ń ròyìn ó mú zara tó ròyìn ọkọ ẹ̀ báyìí bóyá anabi wa abilé rẹ pé aisha sẹ́mi náà da tó abuzara aisha wa ni bal an ta khayrun min abizara ya rasulallah wàláhi ní tó fi da ó kì í ṣe ẹgbẹ́ abuzara nínú gbogbo dáadáa yìí despite the age gap a ti kà á ibi tí abubakar ti ń wá sílé òjíṣẹ́ ńlá tó ń ṣe mọ̀ pé anabi lè mú rẹ̀ wálẹ̀ tó yìí fún ọmọ kékeré yìí ó ń fi ń kọ́ wa nìyẹn wípé kì í ṣe ara ìròyìn mùsùlùmí gidi kó jẹ́ pé tó bá ti ń wọlé bọ̀ ẹlẹ́hà ń wábi sáré gbà àwọn ọmọ wábi táwọn forí pamọ́ sí pé àbújídé kì í ṣe dáadáa akẹ́kọ̀ọ́ wà cheerful ẹni tó wà cheerful ni discipline ẹ̀ lè make meaning òun ló lè korò ojú kó nítumọ̀ tó bá jẹ́ pé tẹ́lẹ̀ náà níjọ́ tí inú ẹ̀ ń dùn náà bákan náà ni níjọ́ tó bá lóun banújẹ́ òun ni kó dirẹ̀ mú so afẹ́ kó jẹ́ pé relationship wà láàrin ọkùnrin àti obìnrin one of ever cheerful faith ni pé kó máa wà cheerful sáwọn ará ilé ẹ̀ all the time. wọ́n láti fi hàdá wọ́n ní ìpìlẹ̀ gbogbo tá à ń sọ yìí wọ́n ni pé ọlọ́run ní wà á ṣerú ohun nàbí màrú ẹ bá wọn gbégbé àlàáfíà kínú wọn dùn sí yín tó ti yé náà wọ́n ní òjíṣẹ́ ọlọ́run wọn gbọ́rọ̀ yìí ló ṣe sọ fún wa yìí pé èyí tó dáa jù nínú àwọ̀ ọkùnrin òun náà nìyí tó bá dáa fáwọn ará alẹ́ ẹ̀jù tó bá jẹ́ pé ibi táwọn ọkùnrin ti máa ń campaign pé kí wọ́n yan àwọn topic wọ́n fi ṣe criterion ni pé ẹni ká máa yan topic a fẹ́ kí àwọ̀ ẹ̀ lè sọ dáadáa nípa ẹ̀ táwọn obìnrin ò bá dẹ̀ ní ṣàbòtí wọ̀lá èyí tó pọ̀ nínú àwọn ọkùnrin tó ń campaign fún ọ́fíìsì tí wọ́n á já torí. wọ́n máa ń da síta wọn kì í da sílé tọ́ba fẹ́ mọ ibi tí mo tó kéṣọ ọkùnrin ti máa ń yọ tí wọ́n bá invite àwọn ọkùnrin ní interview lórí tẹlifíṣàn ẹ wo bó ṣe máa interact pẹ̀lú àwọn tí ó interview wọn tọ́ba interview wọn lágbo gbogbo wà ẹ wo bó ṣe máa ń bá àwọn ọmọdé lò àwọn òbí tó admire him pé ah mo rí ìṣeré ìjọkọ mi bọ̀tọ̀ ẹ bá délé ẹ̀ bá rí bó ṣe ń báyàwó ẹ̀ tí àwọn bá ń bá sọ̀rọ̀ tẹ bá rí bó ṣe ń bá ẹ rí pé complete opposite ẹ̀ ń tẹ́ rí lórí tẹlifíṣàn òun lọ tó wà nílé. ló fi jẹ́ pé in some western countries wọ́n ní pé ọba jáde wá síta tó bá lóun campaign fún provision tí ò bá rí support ìyàwó ẹ̀ kò láìpẹ́ kò rìn. in fact wọ́n rántí dáadáa láyé ogun clinton ìyàwó ẹ̀ fẹ́ dàlágbèsè náà and this is why ọ̀pọ̀lọpọ̀ ẹ tó bá ń rọ̀ sọ́pọ́tì kọ̀pì á kọ́kọ́ wá sọ̀pọ́tì ìyàwó kíyàwó ẹ̀ jáde wá tẹ̀síta ìpè is a good man at home tí ò bá da ń lé wọn àwọn tó kò lè ṣe àkóso àwùjọ àwọn kò lè ṣe wọn lọ́ọ̀rì àwa la lẹ̀kọ́ yẹn anabi yi xoyrukun xoyrukun yi the best of you is the best of you to his family ọkùnrin tó wá sórí tẹ́lẹ̀ tó ń sọ yí pé ah yes twelve people to you tíyàwó ẹ̀ tó mọ̀ twenty four hours bá fẹ́ pé kò jẹ́ kó bọ́ ṣe wú ìgbìmọ̀ gọ́lọ́mọ̀ yẹn. tó bá ń ṣòpò on generous wọ́n fẹ́ ṣe ọ̀kan kan nìkan ṣe lọ́ǹtì nǹkan tó ní ìyàwó bíi títà bẹ́ẹ̀. wọ́n ti wọ̀n pé fún ọlọ́rọ̀ olókùtà àwọn ń bí o ẹgbẹ́ kápá ń dá sí i. bá a bá rò pé lawọ́ ẹ̀pẹ̀ ẹlẹ́ra tó gbọ́ òfin a sọ fún yín bó ṣe máa ń fi wúlò àwọn fún obìnrin ọ̀yìn kókó kó jẹ́rìí sí pé a ah, àbúrò ìṣòro ó yí ìṣòro púpọ̀ wọ̀láì ohun tábà ti lè ṣe táàbù ti wá sọ pé òun gúnyàn ah, wọ̀láì wọn ti kọjá àyè wọn kábàtì wá sọ pé ó lóyàn ṣùgbọ́n opposite ni nǹkan tá a máa ń rí lára àwọn ọkùnrin so àkọ́kọ́ nǹkan tó jẹ́ ojúṣe òun náà ni pé afẹ́kọ́kùnrin jẹ́ tó jẹ́ pé a tójú kásóbìnrin a jẹ́ kọ́kọ́ obìnrin balẹ̀ fún un causing swing with present àkókò ojúṣe nìyẹn. ìkejì àlùmọ́tọ̀kọ̀ gbígbọ́ bùkátà jíjọ nínú wọ́n kìsìlá aṣọ tóbìnrin máa wọ̀ wọ́n sùkùnà ilé tóbìnrin máa gbé à ń bọ̀ wá rí details àwọn kan wọ̀nyí. torí gbígbọ́ bùkátà yìí ó ní ìdàlàyé tó pọ̀ báwo ni kò ṣe gbọ́ tó báwo ni kò ṣe gbọ́ mọ́. wọ́n ní ọ̀nà mọ́tọ̀kọ̀. nǹkan nke à ń pè almurad ha máa yóò ala kúrò ti wa wọn nta àgbàlérò pẹ̀lú ẹ̀ òun náà ni owó tọkùnrin máa ná lórí ìyàwó ẹ̀ àti lórí àwọn ọmọ ẹ nípa jíjẹ mímu àti ilé tó máa tí máa gbé ojúṣe ọkùnrin ni àtàwọn mímọ wa náwó fúnyàwó wọn ní ọ̀run yẹn ní olùkìtàb wọ̀sùnà kíra ọlọ́run ọba sọ súnà òjíṣẹ́ ńlá sọ àfẹnukù àwọn àáfàá wà lórí ẹ̀ òun náà ló bẹ̀ bá làákà ẹ̀mí jù. ọkùnrin mùsùlùmí kì í bá obìnrin ní bùkátà tó jẹ́kẹ́ ló máa ṣe léwu kí wọ́n máa ṣe àfi tó bẹ̀rẹ̀ bá gbólẹ́ńtì lè sọ pé òun fẹ́ dá sí i ọkùnrin mùsùlùmí ò ní ti kí lóbìnrin òun fẹ́ mú wálé pààyàn ìgbésí ayé òun àtàwọn ọmọ ẹ̀ rárá kò sí lóòtò islam tí ò bá sí lóòtò islam ló gbẹ̀yìn torí pé báyìí ṣe jẹ́ ìyàwó fáwọn kan lẹ́yìn náà máa jẹ́ ìyá fáwọn kan a rí pé àwọn ìyá wa double standard ni wọ́n máa ń lò tọ́mọ tí wọ́n bá jọ́kọ wọ́n á ní èyí tó jókòó ló tó bá tó bí ọ̀rọ̀ àmàgbé àti tó bá rí ẹ. bọ́ọ̀rọ̀ apáta àti tó bá yẹ iṣẹ́ torí táwọn ìyá ọkọ ni wọ́n ṣe ń sọ bẹ́ẹ̀. ibi tọ́mọ tí wọ́n ti lọ́kọ wọ́n fẹ́ kó gbé gbogbo ẹ̀ lágbèétán. double standard yìí táwọn bá lò ó ó fi mọ́ torí tọmọ wọn bá dé bá ní mọ́nì wọn fẹ́ fẹ́yàwó kejì wọ́n yọ ní sí wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní lọ ojú tí ṣùgbọ́n tọmọ wọn lóbìnrin bá wọ́n ní àdúrà tí rí yìí wọ́n kú jọ pé ibi ló ń gbẹdọ̀ àrùn ò ní gbà á. so bí máa fi double standard lò iṣẹ́ àwọn tí ò gbẹ́sì rí ni àwọn tọ́ka wà wo nǹkan tí ọlọ́run sọ káwọn ìpàmẹ́bí sọ kọ́wọ́ kan bíi pé ẹ̀rí ẹ̀sìn ní ká ṣe báyìí kódà tí ò bá tẹ́ wa lọ́rùn a ní sùúrù torí ibi tá a fẹ́ dé. standard táwa fi wọ́n òun náà ni ká ti gbà á. so ọkùnrin fẹ́ gbọ́ gbogbo bùkátà tán wọ̀láì tó bá gbọ́ gbígbọ́ bùkátà yìí ò ní jẹ́ kó ní savings torí ire ni fún un. àwọn máa ń wá ń fẹ́ kọ́ àwọn ọmọ wọn lọ́kùnrin wípé ọkùnrin kì í dàyà kọ gbogbo ẹ̀ ìwọ náà máa tójú àwọn nǹkan kan kóòrò lóò máa fi tọwọ́ ẹ̀ dá fún mi ìyẹn lùwọ́ lóò fi rówó ralẹ̀ lóò fi rówó kọ́lé àwọn wá ní ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ẹ̀tọ́ ẹlẹ́hàá kọ́ ni wọ́n ní ká fi ra rẹ̀ ká fi kọ́lé ó kúkú fún ọ̀fọ́kùnrin kó gbọ́ gbogbo nǹkan tó jẹ́ ojúṣe ẹ̀ lórí ìyàwó àtọmọ tí ò bá tiẹ̀ wá ra stẹ́ẹ̀pù kan nínú ilẹ̀ tó ti jáde láyé ju pé kó ra lẹ̀ kẹ́rù ẹ̀ máa wá ọlọ́run látara pé kò ṣe ojúṣe sí wọn lọ ìyẹn mẹ́tọ́kọ̀ owó nínú wọ́n ní bó ṣe wá rí yìí ẹ̀rí wà nínú quran ó wà nínú hadith tó ń jẹ́rìí sí pé afẹ́kọ̀kùnrin gbọ́ àwọn ojúṣe yìí máa ń rán létí ìta níbi fi tó fi jú rẹ̀ ó ń sọ ní hadith ó ní ìtàkùnlá àti nìfà ẹ̀yọkùnrin ẹ̀páyà ọlọ́run lára àwọn ìyàwó yín. fa iná hunna àwa ni àìn dẹ́kun àkàntúmọ̀ hunna bí àmàna ti là. ẹ lọ mọ̀ wípé wọ́n dàbí ẹran ọ̀ṣun ni lọ́wọ́ yín. ìtumọ̀ ẹran ọ̀ṣun òun ni ẹran téèyàn dè mọ́lẹ̀. téèyàn bá di ẹran mọ́lẹ̀ of course ó ti dojú ṣe fẹ́ni tó dè mọ́lẹ̀ pé òun ló máa gbóòrò wá bá tó bá wà. obìnrin tá a bá fẹ́ tá a kó jókòó sílé kó jókòó sílé àti mọ̀ pé gbogbo tí ó ti gbọ́ bùkátẹ̀ ọ̀rọ̀ ọkùnrin níwà. àmẹ́bí wa rán alẹ́ sí pé àmàánà ìjẹ́lẹ̀ bọ́lọ́wọ́n ọba jẹ́ lọ́tọ́ ìfidọ́wọ́ yín ìjọ pé ẹ ṣe ojúṣe yìí wọ́n tàhálẹ́ǹtì ìforójà fún ẹbí kẹ́lẹ́mẹ́tìlá ọlọ́run ọba ṣe abẹ́ wọn lẹ́tọ̀ọ́ fún yín pẹ̀lú ìyọ̀ǹda ẹ̀mí wọ́n wá ní ẹ̀tọ́ lórí lórí ẹ̀tọ́ pé kẹ́ ẹ gbọ́ bùkátà wọn kẹ́ ẹ lọ́rùn. wọ́n ní olóhùn ní kọ̀ọ̀kan nígbà tí sọ̀hádì kan muhawu alkishori nígbà tó di ànábì léèrè wípé tóbi nílé àrùsọ̀rọ̀lá kí tiẹ̀ lẹ̀tọ́ tó bẹ̀rẹ̀ yín lórí ọkọ ẹ̀ ó ló dá mi lóhùn wípé ìjọ tọ́lọ́run bá ti ní kó orí jẹ kó fóun náà jẹ ìjọ tọ́lọ́run bá ti kó raṣọ wọ̀ dáṣọ gbọ̀n náà lọ́rùn má pọ̀ létí gbogbo ohun tó lè máa bí ọmú èèwọ̀ ni kọkùnrin bá kó bá obìnrin jà kó wá fẹ́ lù ú kó jẹ́ pé etí ẹ̀ ló yánwọ́ lọ. wọ́n láti kọ́bẹ̀ má gbé ṣépè èèwọ̀ ni ọkùnrin mùsùlùmí kì í gbé obìnrin ṣépè bọ́ọ̀bìnrin náà ò ṣe gbọ́dọ̀ gbé ọkọ ẹ̀ náà ṣépè wọ́n láti àjọrò ìlà tó bá tẹ̀ wá hùwà òdì kó o kọ lẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ yóò ṣàǹfààní o wá fẹ́ abandon ẹ̀ a ní kó abandon ní ilé fún ibùsùn ni wọ́n ní abandon ó lè abandon ní yàrá ẹ̀ kó máa sun pálọ̀ ṣùgbọ́n o gbọ́dọ̀ pátì kó wá dáadáa lé ẹ̀ wípé kó o máa fọwọ́ fún ní orí ọmú tó yọ nígbà tí ò bá rú ti tayọ nǹkan tá wa. bá a ṣe ń bẹ̀ yìí sọ yìí à ń bá àwọn ọkùnrin náà sọ káwọn náà lè mọ̀ pé wọ́n lójúṣe báyìí báyìí ti wú láṣẹ rò pé ẹni tóun bá ń wá síbí àbí tó ń lọ síbò ní ìlọ gbọ́kọ̀ ẹ̀sìn tí ò bá gbẹ ọkọ ẹ̀ lóun jẹ kóun náà máa rìn síbẹ̀ ó ń tì bá rẹ̀. ó ní àbúrò sùfìàn àwọn ọmọ àwọn tí ó ti gbọ́ bùkátà lórí ara mi àtàwọn ọmọ mi iṣẹ́ ńlá wa dá lóhùn ó ní kúndí máa yẹ fi kí wọ̀wọ́ lẹ́dẹ́kì mú nǹkan tí ó tó ẹ gbọ́ bùkátà àtiwọ àtàwọn ọmọ ẹ ó wá fi gbólóhùn kan kún ó ní bíi màálù pẹ̀lú ìpáyà ọlọ́run ìyẹn ni pé má tayọ ààlà tó o bá mọbi tó ń kówó ẹ̀ sí ó dẹ̀ mọ̀ yí pé ohun tó ń fi sílẹ̀ fún ìtọ́jú àwọn ọmọ yìí kò tó tó o bá lè mú nínú ẹ̀ láì jẹ́ kó mọ̀ láti gbọ́ bùkátà yìí o ò lákọọ́lẹ̀ kó o ṣe ọlọ́run ọba kódà o lákọọ́lẹ̀ pé o mú ojúṣe ẹ̀ gbọ́ ẹ jọ sí point clear now. wọ́n ní kí ni sábàbí àbí kí ni àwọn májẹ̀mú tí ojúṣe gbígbọ́ yìí tó fi wá jẹ́ ọ̀ràn ọyàn fọkùnrin kò wá automatic ẹ dákun ẹ gbọ́ àlàyé yìí dáadáa a máa ń sábà sọ pé tọkùnrin bá ti fẹ́yàwó ó ti di ojúṣe fún un pé kó máa gbọ́ jíjẹ mímu títà ṣùgbọ́n jẹ́ kí n bí í question èèyàn ṣe lè káàlẹ́ nìí wọ́n wá ní títà yìí ṣì wà ń school for the next one year ó ṣì wà ń lé àwọn parents ẹ̀ wọ́n kàn ṣe nìka yẹn fún yín torí pé ẹlẹ́ẹ̀kí fọwọ́ kan ra yín wọn ọ̀dẹ̀dẹ̀ kan máa rí kẹ́ máa lẹ̀ má ro kirikiri pé kí bọ́dà lè kanlẹ̀kùn kó lè wọlé àwọn in-laws freely làwọn ṣe ṣe nìka yẹn fún un ṣé ńgbà tó ti wá ṣe nìkan yẹn tí bàbá ìyàwó wa ní sísá ò tí ì gbọdọ̀ lọ lé ẹ̀ àwọn ti tó ìjìnbí but for the next one year tọ́mọ àwọn á ṣe final exam ẹ̀ kò ní tí ì wá sílé brother brother ò tí ì ní access sí sọ́run ọyàn ni kó gbọ́ bùkátà jíjẹ mímu sísá yẹn rárá kò sí ń bẹ̀ now ó dà mò ń bọ̀ ń bẹ̀ sísá mi ní ṣe bó àgbì nígbà tí wọ́n sọ bẹ́ẹ̀ fún un à ń bọ̀ abala míì nìyẹn but nínú sẹ̀ríà wọ́n ní kí gbígbọ́ bùkátà lórí sísà tó dọ́ràn ọ̀yàn ó gbọ́dọ̀ jẹ́ pé brọ́dà yẹn ti ní access sí sísà tó bá fẹ́ gbọ́ bùkátà lára ẹ̀ ó ní access yìí pé kò sí nǹkan tó ń di lọ́wọ́ àfi tó bá jẹ́ pé àjọsọ kan ló wà láàárín wọn pé àwọn ò tí ì fẹ́ ṣe anything tóun àti parí pípàzò wọn ìyàtọ̀ ti wà láàrin ìyẹn àti kó pé bàbá ló sọ pé má fọwọ́ kan o títí a fi parí pépà so àkọ́kọ́ májẹ̀mú òní pé kóbìnrin má dì náà ìyá rẹ̀ fún ọkọ yẹn ó túmọ̀ sí pé èyí tó wà nílé náà tọkọ lóun fẹ́ bá láṣepọ̀ tó ní kò sáàyè torí kóun bínú táàfà yẹn bá kọ̀ láti fowó oúnjẹ lẹ̀ sáré dálẹ́bi wọláì tó bá dé àjọ adájọ sẹ̀ríà tó bá ní for the past two weeks kò fowó oúnjẹ òun ò dẹ̀ jáde ńlẹ̀ ó ní bóun má jáde òun ò jáde òun tọ́jú léde sádájọ́ bá bí léèrè was there any time tó lóun fẹ́ ní fọ́ọ̀n tó ní kò sáyè tó bá dáhùn pé bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ̀tọ́ ẹ̀ tó rówó oúnjẹ ẹ̀ ẹ̀ ká gbọ́n dáadáa wọ́n ní so bùkátà gbígbọ́ yìí so kí wọ́n dáhùn ojú títà bẹ́ẹ̀ láti pè ní sájèsì tó bá jẹ́ pé lẹ́yìn tá wá ní àǹfààní pé bẹ́ẹ̀ ni a ní àtẹ̀sí títà àwa la wá dì sáà pé kó bàa lè rọ̀ wá lọ́rùn èmi àti títà for the next one year àti ìfẹ́kọ̀ọ́ lóyún kan tó bá lóyún o lè cope ní school ní ìtẹ́ tí ìfẹ́kọ̀ọ́ tí ìwà sílé tí mo gbà ti máa manage lọ́dọ̀ àwọn parents yẹn ó ti ní access kò fẹ́ lo access yẹn ni ìyẹn yàtọ̀ so ó títà lówó oúnjẹ àti gbogbo bùkátà tó fẹ́ gbọ́ ṣé point yẹn clear well it's already one o'clock a ti ẹ̀ fẹ́ wọnú ẹ̀ ni but màá fẹ́ ká láǹfààní àti gbèrè gbogbo àwọn questions wa kó má sì pé a tó ń pọ̀ fóònù kankan especially because last weekend wọn expect pé ó ṣeé ṣe ká ní question kan àbí mi táà rí dáhùn so for the next one hour inshallah we'll be taking your questions gẹ́gẹ́ bí ìṣe wa tá a bá ní contribution mo dẹ̀ emphasize tá a lè sọ pé àṣà ni kò sí nǹkan tó a jẹ́ pé àbá yẹn gan ó ní problem there is nothing you can discuss with him tá a máa sọ pé àṣà ni bóyá pé bákan ló ṣe ń ṣe tí ò tẹ́hùn lọ́rùn ni o àbí bákan lòun ṣe fẹ́ kó máa ṣe. pé bákan ló ṣe ń ṣe tí ò tẹ́hùn lọ́rùn ni o àbí bákan lòun ṣe máa fìfà kó máa ṣe ṣẹ̀rí àpapọ̀ fún wa ní information kan lánàá ó ní kan náà àwọn tọrọ òye àárín òun àti ìyàwó ẹ̀ dàrú ó wá lọ bá ẹni tó jẹ́ bí àfa ẹ̀ ó fẹ́ fẹjọ́ sùn ṣùgbọ́n àfa ẹ̀ ẹni tó ní experience jùlọ ni ìyẹn dà padà sọ́dọ̀ ìyàwó ó ní kó wo òun bó ṣe wo òun yìí kó bọ́ ẹ̀rù ẹ̀ ẹnìyẹn bẹ́ wù kó bọ́ ṣòkòtò kó kọ́kọ́ kó lọ sí ìfọ̀ kó tó bọ́ ṣòkòtò ó ní à nǹkan tó ń wọ̀ sábẹ́ péńpé ni onígbọ́ nígbà tó bọ́ ó ní kó tún bọ́ sábẹ́ àfa rọ́dà ìwádà rárá o òun ò ní bọ́ eléyìí kí ni nǹkan tó bá pè sákèjì sí ó ní bàtò lè ṣíra fóun tóun fẹjọ́ sùn mọ́ ṣùgbọ́n ìyàwó ẹ̀ tó wà ń lé òòrí ìrò lẹ́ẹ̀mejì kó tó bọ́ sábẹ́ tóun ẹ̀ ń sè láti gbọ́ fóun yìí ó túmọ̀ sí pé kò sẹ́ni tó yẹ kó súnmọ́ èèyàn pẹ́kípẹ́kí bí ọkọ èèyàn báwo lọ́lọ́run ṣe sọ ó ní hunna libasun lakum wa antum libasun lahun ẹ̀yin àtàwọn ọkọ yín aṣọ òbora lẹ́jẹ́ fúnra yín kí ló tún súnmọ́ èèyàn tó aṣọ òbora kò sí náà so ó yẹ kí communication wà kẹ́ ẹ lè bára yín discuss everything tẹ́ ẹ bá wá rí pẹ́ni tẹ́ ẹ ń bá nọ́jà yìí ọ̀rọ̀ òye délẹ́bù yẹn. ẹnì wa ràn sáwọn àfa ẹ̀ ìpè iṣu fẹ́ ń bá discuss tó sì fẹ́ ti àlàyé kó bi àwọn àfa ẹ̀ léèrè ẹ̀kọ́ tó yẹ kó sí yẹn àwọn àfa máa wá padà ó o ó dákẹ́ ní tọ́lọ́run ti fún ẹ níyàwó yìí ó pé lórí ju ẹ lọ bó àrùn ti kó tó ń dùn ún. so àwọn tó bá pé àbí mi nínú báyìí ló fa tá à tabawa discuss ẹ tọ́lọ̀ bá ṣe solution sí kọ́lé láì hàmù tó bá jẹ́ nǹkan tó ní ìpè kásẹ̀ wọ́n lọ rí medical doctor ó lè jẹ́ medical stage kọ́ bá wa dá sí ni wọ́n bá yín dá sí ṣẹgbọ́ advice ló ní aspect yẹn nìyẹn bẹ́ẹ̀ kí lọ́ọ́ ṣe rẹ̀ nígbà so question number one now ẹ bá ń fọ́ microphone. عليكم السلام ورحمة